وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته أقول الله سبحانه وتعالى تسواني مسلمي أترى لكي كنوات قرية النبي صلى الله عليه وسلم أن ترى مبارات بما جاك يفوقوا الله سبحانه وتعالى نسألكم كالنبي Bani ní sàlékún ọlá rẹ̀ àti àwọn ará ilé àti sọ̀hábà rẹ̀ kí àwọn annabi sallallahu alaihi wasallam ní ọjọ́ ìgbìyà alkiyama téèyàn ò lè sàyà gbangba kó ń lówó kan láti fi gbara àwọn ilẹ̀ níbi ìyá kan abó ní ọmọ kan àfi kéèyàn pàdé Allah subhanahu wa ta'ala pẹ̀lú ọkàn tọ́mọ́kù ń bí ẹbọ Allah subhanahu wa ta'ala mọ́sí mi àti ilẹ́lẹ́bọ dákùnsánú wa mẹ́jì àṣẹbọ pàdé rẹ̀ wọn àfikíwò tó parí rẹ̀ pẹ̀lú ọkàtọ̀mọ́ kó ní ìdíwà mọ̀nàfíkì àfijọ́sàn ọgbọ̀lẹ́hun àti mí àtẹ̀yìn méjì àtọ́sórí ní fák wọ́lájọ́ kùn sórẹ́ má fi àdánwò kọ̀ wá tó fi jẹ́ pé ń tá mọ̀ sọ yóò yàtọ̀ sí nǹkan tá mọ̀ sí tàbí ń tá mọ̀ sí yóò mọ̀ yàtọ̀ sí nǹkan tá mọ́sá àbáni gbọ́jú bí a sí ń fẹ́ lọ ní ìjẹjọ a mú ọ̀rọ̀ dé ibìkandé tó fi jẹ́ wípé gbogbo tó ní bá ṣe pẹ̀lú ìdájọ́ haibọ̀ bí a wọ́n ní rahman a rí wípé bí Allah subhanahu a rí gbìyànjú tọ́pọ̀ díẹ̀ sí ní orí rẹ̀ بإذن الله الواحد القهار apara síbi áyà tí ó gbẹ́ra síbi ọ̀rọ̀ àwọn tó ń gbẹ́ra síbi ọ̀rọ̀ haidoi nígbàtá ń sọ àwọn èròjà àti irinṣẹ́ ẹbù tí ń bẹ̀rẹ̀ wọ ṣàìtọ́nà àtàwọn èèyàn rẹ̀ Allah subhanahu wa ta'ala máa bá ń sọ̀rọ̀ lẹ́nu wípé a'udhu billahi minash shaitanir rajim wattaba'u ma tatlu shayatin ala mulki Sulaiman وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر ṣáájú àyà yìí àyà kan ti kọ́kọ́ wá tẹ́lẹ̀ Allah subhanahu wa ta'ala ń sọ fún wa jama'a ẹ jẹ́ ká mú sọ́wọ́ àwọn Yahudi ò lè nífẹ̀ẹ́ wa táyé ìparẹ́ nítorí pé àṣírí àlámọ̀rí wọn ó ń rèé lọ́wọ́ wa nínú Al-Qur'an wọn ò sí lè jọ́rẹ̀ wa àfitábá pàkùrà níbi dáalẹ̀ dánù inú àfọ́wọ́bùn tèmí àfin sọ rahimahullah nínú làmíyàrá wípé kúbùhùn liman nabadal qur'ana wara'ahu wa idastadalla yaqulu qala al-akhtanu قال لأقتل قبح ìbàjẹ́ tó ga ni kúbùhùn àìjẹ̀kórí èèyàn tóró ni liman nabada al-Qur'ana wa ra'ahu fún gbogbo ẹni tó bá mú al-Qur'an tó lẹ̀ sẹ́yìn ti ń sọ kan fún al-Qur'an yóò mọ̀ sí máa kàn ní akọ́ gbogbo wà láyé báyìí náà wàìdàstàdẹ́là tó náà bá wá nídìí kó mú rẹ́fẹ́ǹsì wà lórí nǹkan tí ń sọ yẹ̀kúlù kọ́lá lè àkọlù yọ́ ma wá ní lára àwọn ọlọ́pùrọ̀ láyé ọgbẹ́ni kan bẹ̀tẹ́ ń pè ní àkọlù ọsùbẹ́sùbáyé yẹ o àwọn fẹ́ìlà súfì nínú àwọn oní fìlọsọ́fàsì àwọn èèyàn yìí in tó yẹ kí wọ́n fi jẹ́rìí tọ́jọ́rọ̀ lọ́wọ́ subhanahu wa ta'ala wò rí o yẹ̀kúlù kọ́lẹ̀ àtọ́lù tí rú wọ́n bá fẹ́ máa amẹ́ríkà wá yóò ní tàbádẹ̀wò tí John Samsantik tó sọ nínú ìwé rẹ̀ kan tí a ń pè ní methodology of communication ìwé ẹlágbára gan-an ìyẹn ilé o ọkùnrin inú àti gbogbo ayé gan gbà pé ọlọ́pọ̀lọ́ ni in tí ọmọ wínú áftọ́lù irú wọn wọn lò náà wọ́n ma ń ọ̀rọ̀ wọ́n ma ń ọ̀rọ̀ láti lé àwọn èèyàn kó ń di Qur'an ara madhhabu wọn ò ní wípé kìí sí dandan ní kéyìí ò fi à ń sọ̀rọ̀ ọ̀tà àbá àgbóhùn ní láìláìláwò lọ́dọ̀ jẹ́ wọ́n ma fọ́ tọrọ àpé ìjìnà ní kọ́ sọ̀rọ̀ láìlà ń bẹ̀lọ́ kan rẹ̀ ọkàn gangan lọ̀rọ̀ wá ọ̀kan nà ọ wá fẹ́ máa fi àfá àgbẹ̀ ìsẹ̀kẹsí ẹ̀yẹ apákan àbá tó gbùnù tẹ́míyà ní ṣùgbọ́n ẹ̀rí òṣèṣẹ̀ mọ́lẹ́kìtà fún tẹ́míyà tọ́rọ àwọn àgbà wọ́n sì mọ̀ síwáṣẹ́ ẹnu wọ́n máa dùn wọ́n ní kéyàn dá sálámà wọ́n ní dandan o afáà ni mo ti dáhùn sálámà rẹ̀ gbọ́dọ̀ dá sálámà ṣe bí mẹ́díàbù ni wípé inna al-kalama la fil fuadi wa innama al-lisanu ala al-fuadi dalila ju'ila al-lisanu ala al-kalami dalila àwọn gbígbà pé inna al-bayana láfi fuad tí a bá ní ọ̀rọ̀ gangan inú ọkàn lọ́wà ṣe bí ọ̀rùn tẹ́ ń gbé kàkí fáwọn èèyàn náà ń tẹ́ ń gbé kàkí fáwọn èèyàn àbí tọ́yì ìnáma ju ilẹ̀ lisan alálìfọ́ àdìdẹ̀ líla wọ́n kàn fi ahọ́n ṣe pé tíráì bá ọkàn sọ ti ń bẹ́ ń bí ọ̀sọ́ ọ̀ta ti ń bẹ́ ọkàn ti ń bẹ́ ọkàn ẹ ẹ̀ẹ̀dá mi ó ti dáhùn náà kí ṣe dandan kí wọ́n fi án sọ ó ti wà ní ọkàn wọn báhùn ẹ wá dákùn sí kẹfìrí kan wá kù lẹ́mọ̀ báhùn náà irú rẹ̀ àwọn wo rẹ̀ àwọn yẹ̀húdì náà ọ̀nà wo rẹ̀ Allah subhanahu wa ta'ala ìmọ̀ ń sí àwọn ẹ̀dá rẹ̀ níranníran walamma ja'ahum rasulun min indillah nígbàtí annabi dé wá bá wala to rasul ta'ala o so yo síwájú kíni adawu walamma ja'ahum kitabun min indillah musaddiqun lima ma'ahum nígbàtí ọ̀rọ̀ ọba dé tó jẹ́ tawrat ó ní tí ń fọwọ́ bò ń bẹ nígbòrí bí annabi dé wọ́n ń fọwọ́ bò ọ̀rọ̀ rẹ̀ àwọn àfáà níbi tó ti lé lọ́nà 40 lọ́nà tí ń dákọ̀ alìkùránù tí ń dákọ̀ anásásánù tawrat ṣùgbọ́n bọ́ ṣe sáà kùránì dé na bá dáwò fariqu minhum wọ́n mú kùránì wọ́n lè dánù wọ́n wá ń fọwọ́ kan ọpọlọ pé in tí ọba ti sí ń bí kí lọ́kàn pẹ̀lú kùránì wọ́n wà mọ́ ta àwọn èèyàn fi hà gbogbo ń tánà bí wọ́n fẹ́ kó báyé ni fẹ́nu ẹ̀jẹ̀ tó wọ̀ fabẹ́ẹ̀rẹ̀ se tó wọ̀ jíwó olówó ṣe nkankan sọ́ra rẹ̀ ilé ìkọ́ ni ó jìyà lọ́rọ̀ ìmí ni ó sì kí ni o ìmí ni ó jìyà ọlọ́run ọ̀dára míì fún náà ni kí lẹ́rù wá fẹ́ ma bàmí mọ́ tí n bá ti gbárù àkídá burú bá mú ọlọ́mọdé àwọn gbárù àkídá bá mú dípò wọn wá máa ṣe léyìí wọ́n tẹ̀lé tí wọ́n fọ́nù sàṣálàmù wà tábàrú máa tẹ̀tìlú ṣayà pín ala mulki Sulaiman in tí wọ́n padà ń tẹ̀lé máa tẹ́tìlù tàlàyẹ́tìlù tìláwàtán kéyàn ọmọ kankan in tí àwọn àlìjànú tí wọ́n ń ká sáwọn èèyàn létí nípa ọlá tí alọ́sàránsì fún ànábì Sulaiman in táwọn àlìjànú ń káì òní àmú lẹ́sìn oní afẹ́ fi máa sáyé wọn tó sì jẹ́ wípé àdáparọ́ ni fún ànàbí Suleiman irọ́bùkú ní ẹ̀mpa apákan ní ìtumọ̀ rẹ̀ nìyẹn tààlánú rẹ̀ lọ́báwá a máa túmọ̀ kéèyàn fi nǹkan kẹtẹ̀lé nǹkan tí wọ́n bá ní tààlàlì kọ́wọ́mù báàdùhùn báàdọ̀ àyẹ́tìlù báàdùhùn báàdọ̀ àwọn èèyàn dé tí wọ́n ń tẹ̀lera wọn kí a máa náà ajẹ́ wípé wàtàbàrù má tẹ́tìbàrù ṣàyàpínú alámbẹ̀yẹ ó tún lè túnmọ̀ fi fi múlùkì Suleiman in táwọn èèyàn tẹ́ẹ̀lé o náà ni táwọn àjẹ̀rù náà tẹ́ẹ̀lé nípa ọlá táwọn ọlọ́wọ́ subhanahu wa ta'ala ta sí fún nabi Suleiman kí wá ni tí sọ pé ń dánwò ọ̀sọ̀bẹ̀ lọ́lọ́kùnrin أعوذ بالله من الشيطان الرجيم ولقد فتنا سليمان وألقينا على كرسيه جسدا ثم أنا أدى النبي سليمان àwa pààrọ̀ àgámándì ẹlòmíì wá padà wà bọ́ sórí àga rẹ̀ ní wọ́n ń pàṣẹ bí rẹ̀ ìsìbí rẹ̀ táìmù tí a sàfidánwò yìí wọ́n ní àwọn àlìjẹ̀nù wọ́n bẹ̀rẹ̀ sísí ń kọ orísìí ìkọkúkọ lórí ìjọba nabi Suleiman nígbà tó ti lọ tán táìmù tí ó sì lórí oyè ọ̀pọ̀lọpọ̀rọ̀ ẹni àwọn èèyàn ń sọrí àmẹ́rì ṣùgbọ́rọ̀ àwọn Israeli yá ti ní láwọn ọ̀rọ̀ tó jẹ́ wípé èèyàn gbọ́dọ̀ rúṣẹ́ ní rí lásán ká tó padà bí ọlọ́run láfáàbùn kẹfì rahimahullah ta'ala wọ́n ní ẹni tí ó fẹ́ ru ẹrù ẹlẹ́rù kọfà tí ọ̀rọ̀ alìkì àmà kọ́sà máa bà wọn dáṣì gbogbo ọ̀rọ̀ jẹ́ ń sọ arásán sọ fánà rẹ̀ pé o ń dá nàbí Sulaiman wò o ń padà gbé ẹlòmí ìwà sórí àga rẹ̀ ó sì ju ànàbí Sulaiman àwọn èèyàn sì wá ń tẹ̀lé tí ẹ ṣe bóòlù bóòlù sì wá gbọ́ láwọn kò sọ fún wa absa wa wà nù ìbànújẹ́ tó ga jẹmọ́ àkàmùsọ́wọ́ bí èèyàn bá jẹ́ ni ọlọ́run jù bẹ́ẹ̀ lọ tọ́lọ̀ ń bá fẹ́ gba ọlá lọ́wọ́ rẹ̀ yọ́ gbà lọ́wọ́ rẹ̀ ànábì rẹ̀ ló sì báyìí fún ká tó wá pé kẹ́nìkan wà ń kó kọ́ máa ṣàìdá kó wá kóhùn lè kú ọ̀rọ̀ wò clear ànábì ọlọ́run sẹ́ o ṣẹ̀ríà ní ń dájọ́ o lápákan mi sọ wípé máa tẹ́tìrọ̀ àlàmúlìkì Sulaiman wọ́n ní láà ìtumọ̀ rẹ̀ ni pé múlìkù ń bẹ̀yẹ aláṣẹ́rìrì yìí wọ́n nùbù wá ti ìjí ànàbí ti fi ń dájọ́ lórílẹ̀ ìmọ̀ ṣèdájọ́ ọlọ́run ọba lọ́nà tòótọ́ láì lú nkẹ́kẹ́pọ̀ mọ́ra wọn tó ń ti bí ànàbí sọ̀rọ̀mọ́ ṣe ń ṣe dáadáa tó yìí Allah subhanahu wa ta'ala ọ̀rọ̀ àgbàkùn lọ́wọ́ rẹ̀ ọ̀dànwò wípé awala fún ọ awa iná àlá tó bá tàwà ní ànàbí Sulaiman kí sì ní tí àwọn ṣàyàtínù ń sọ wọ́n bá lọ kó oríṣiríṣi idán apákan ní asifu ibùnù barhoya o ní kátìbà ànàbí Sulaiman aminu sí ni kìí sí ẹ̀wọ̀n àwọn apákan ní nígbàtí absalom lọ yìí ni àwọn alìjẹnu ní ẹ wá lọ kọ nǹkan sí ibi ìwé wọn kápẹ́ ìwà báyìí tí ẹ ń kọ nǹkan lọ wọ́n wá parí ẹ̀sìn rúbí wọ́n wá fẹ́ bẹ̀rẹ̀ nǹkan tuntun mi wọ́n yí padà àwọn amúsàlẹ̀ tó kú yìí wọ́n wà máa kọ̀kọ́ púpọ̀ bẹ̀ wípé gbólóhùn báyìí ẹni tó lè sọ tó dojú kóòrùn láago kan ọ̀sán tó fẹ́ bá rẹ̀ bá nílẹ̀ pápá kó sì kà sí òkè tọba ti wí gbólé yọ́ bàrẹ̀ ìjébani ẹnìkẹ́ni bí wà láàṣẹ rí ó tó tọba ti mú ewé báyìí ewé báyìí ewé báyìí tó yí papọ̀ mọ́ òkà báyìí kò sírùn tí a lè máa sánú àdá tàbí lè máa tánú ọ̀bá tọba sá ti fi ẹ̀yìn ti ilé alábàrà kọ́mọ̀dé ló ń blọ́ọ̀kù yóò pòórá wọn kọ́ bẹ̀bá ẹnìkẹ́ni tọba fẹ́ kí àtọ́mẹ́ kí àtàgbà kọmọ nífẹ̀ẹ́ ọ̀n kọsàlọ̀rì ìwé yẹ báyìí kọ wá gé wẹ́lẹ́wẹ́lẹ́wẹ́lẹ́wẹ́lẹ́ kò súnná tọ́bá dúdú tán kọ́ dànù tí è máa para kọ ma áwé àgbóló wọ́n sá gbogbo rọ́bẹ̀ abáwọn àfà nígbà tí Ànábì Sulaiman dé padà tásán padà gba ọlá fún ọwá gba gbogbo kìíní ìjọ ọwá sọ fún àwọn èèyàn Allah subhanahu wa ta'ala nìkan lọ́mọ kọ̀kọ̀ ṣùgbọ́n wọ́n mú ìwé wọn sin ṣùgbọ́n ṣe tó tó súnmọ́ bí tí a sin sí lábẹ́ àga rẹ̀ nígbàtá ń sọ́rọ̀ àwọn àjẹ̀nù wá lórí ìwú ìwé mbóde wọ́n wá ń kà sáwòyàn wípé sí ẹrí lára àwọn ìmọ̀tọ́sẹ̀lẹ̀ sí ànábì Suleiman ń kọjá lọ kọjá lọ fọ́ àkọ́fà aláàrùsùfúrí máàrùsùfúrọ̀ orí ayológo akọ tí ń bẹ́ yológo abo kan sọ̀rọ̀ nígbà bá sọ̀rọ̀ bá sọ̀rọ̀ gbọ́ pé àbúṣàn ká bu ẹ̀rẹ̀ ni àwọn tí a jọ wá ń pé sí òsì tí ẹ̀rẹ́ ni wà nábì ọlọ́run à olówó rẹ̀ rẹ̀ ó ní sí ẹ̀gbọ́n tí ẹ̀yin olóńgbò ọkọ̀ akọ̀yì tí ń sọ fún abo ń sọ fún ọ wípé ń sọ fún pé ń tùzàwùjìnì tó ọba lè gbà láti jẹ́yàwó mi abúni ìlàkàbẹ́ ìtàmbì Damashqọ̀ bí Sakhra sọ ọmọ pé Damashqọ̀ ilé ńlá abẹ òkúta ní ẹfi kọ́lé òkúta òkúta òkúta òkúta lásán gbàgbàgbàgbà tó tóbi gan ìwà ń sọ fóbìnrin ó ń sọ fún abo ẹyẹ olóńgbò pé tó bá fẹ́ wọn ohun ọlọ́rì kọ́lé fún nínú òkúta wọn abúsàmì tó wá pàlẹ́nu pé àá ó sì jẹ́ pé kó lù kọ́ pèdé kàdáàbùn gbogbo ẹ̀ ń bá ti ń bóbìnrin sọ̀rọ̀ nínú akọ pé sọ́ọ̀sà fẹ́mi sọ́ọ̀mà gbélé mi sí òbímọ náà rẹ fún mi yọ́ sáwàárọ̀ máa pa irọ́ ẹ̀gbẹ́dájú lórí kókó àwòsí

àwọn àjẹ̀nú wá ń kàn bí àwọn àwọn àjẹ̀nú yìí apákan àwọn àfáà ní kí n túmọ̀ ṣàyàpí ìlú yẹn apákan ní náà ni àwọn èṣù gangan nínú ìran àlìjẹ̀nú apákan àfáà ní là àwọn èṣù bí èèyàn àwọn èèyàn bí nọ̀nà bí àdámà ní ẹ̀sẹ̀ yẹn ṣùgbọ́n in ti ń kà sáwọn èèyàn létí dípò kí wọ́n tẹ̀lé ọlọ́run ọba sọ̀rọ̀ tààlà àwọn tí wọ́n jẹ́ àfà wọ́n ní à ànábì ọlọ́run ẹ má parọ́ mọ́mọ́ o àwọn tí wọ́n jẹ́ láì màkán ní ọ ó náà kọ́ bí ṣe ń tẹ ànábì ọlọ́run ànábì ọlọ́run ni eléyìí ni àwọn yehud ni a máa ń sọ babaláwo ni wọ́n ní àdífà ni wọ́n ló pìdà ni ó ti wá wà nínú ọpọlọ wọn bá ń tipẹ́tipẹ́ náà fi parọ́ wọ́n sì fi máa tan àwọn tí wọ́n jọmọ lẹ́yìn wọn wípé tí wọ́n bá ń ka àwọn prófẹ́tì o wọn ò ní ka nẹ́bí Suleiman ní wọ́n fi máa ń pè ní King Solomon ọba kan tọ́ka wáyé nú àwọn ọba ìgbọ̀ pẹ́ ayà wá ń sọ ọ̀kan ìfẹ́ràn sàfẹ́ràn kọ̀ọ̀kan ní kọ̀ọ̀kan lọ́bá àdíjọ́ kan ni ànábì bá ń ka ayà nípa ànábì Sùlàímánì lọ́nàbí bá pè ní ànábì àwọn yẹ̀wúrí bá yabó ní wọ́n ní ẹwà wo Muhammadu yíó sẹ́ẹ̀rí wípé òkúrọ̀ burúkú ni yẹ́ zúrùn anna ibn Dawud kana nabiyyan Sulaiman qila nabi ah so ni o mo to abawa la mo jùlọ babaláwo ẹni burúkú tí fo gbo di aljanu male tí ni iná ma ní mọ́mọ́mọ́ tó ń ká sára wọn ànábì ọlọ́run Allah subhanahu wa ta'ala wá fèsì ó ní wàtàbàrù ma kẹtìrù shayatin ala mulki Sulaiman dípò wọ́n máa tẹ̀lé ọlọ́run báyìí ànábì wí báyìí in tí àwọn Yahud wọ́n fi ọ̀rọ̀ nǹkan tí àwọn àjẹ̀nù ń kà fún wọn nípa nabi Sulaiman wà máa kàfàrọ̀ Sulaiman walakinna shayatina kafaru Sulaiman annabi wa ni o wà máa kàfàrọ̀ annabi Sulaiman kò di kèfèrí walakinna shayatina kafaru ṣùgbọ́n àwọn èṣù inú èèyàn ní o èṣù inú àrìjànú ní o àwọn ní ń parọ́ ọbú àwọn kèfèrí yu'allimuna an-nasa as àwọn ní ń kọ́ àwọn èèyàn nìdán ìdán yìí wọ́n máa níbi kankan láyé ṣáájú tẹ́ ń pè ní Kaldan àti Babilin àti Misro kódà idẹ́ ti wà láwọn àlúì filqaril arba'in qabla nabiyyillahi Isa láti bí 40 century sẹ́yìn tí ó mọ̀ fún wa níbi 4,000 years ṣáájú kí annabi Isa gan ó tó dé ó ní nǹkan ìtì fọ́kásà rẹ̀ àwọn ẹni ṣùgbọ́n nílẹ̀ lábáwá àwọn ọmọ nǹkan kan nípa adán in tí àwọn lárúbáwá tí wọ́n mọ̀ dáadáa ti wọn òun ni kéèyàn ò lè ronú kọ́ wá fi àwọn gbé ìrònú jáde lọ́rọ̀wọ́ èsì nǹkan wọn ọmọ nǹkan ọwọ́ sí kọ̀ pọ̀lọ̀dọ̀ ọ wà náà dìrì wọn èsì ìkọ̀ nǹkan lẹ̀ ọ wà náà dìrì ó sọ wọn gán bí kí wọ́n sọ pé ẹnìkan sá ọlọ́sọ́nà rómùrọ̀ nǹkan kan wa wọ́n sá mo yí kọ nǹkan ṣùgbọ́n tá a bá wo nǹkan ríran nǹkan ṣíṣe ó ti pẹ́ tí alọ́sọ̀tà ń fi ṣe ìkẹ́ fún àwọn ànábì rẹ̀ kan gẹ́gẹ́ bí ànábì Dawud Allah subhanahu wa ta'ala kọ ní bí ó sì máa fi irin àwọn nǹkan kankan ara wọn ti fi ń ran náà ní kí ni o aṣọ ogun àrẹ́bí dàúdù wa máa ta ibẹ̀ ní ti ń rówó àlàyé tí fi ń jẹ tí fi mú àwọn kan wá bóòdì láyé lẹ́nu wọ́n sọ fún àpé ọlọ́mọ sí á ní àfá àmùdọ́fù wà mùdọ́fù ilé ẹ̀ àfọ́tò jẹ́ pé wọ́n máa fi nǹkan kankan tìsọ wọ́n máa fi tìsọdọ́ nǹkan kan oòrùn aláfitì nǹkan kankan wọ́n máa fi tìsọdọ́ rẹ̀ pé kí wọ́n lágbàríkà fún náà tí wọ́n bá ti rí máa pé àfá sùràjú kàfíńtà pé wọ́n lọ fi tì sí bí iṣẹ́ gbẹ́nàgbẹ́nà sẹ́lẹ̀ ìwà alágbàríkà báyìí àfáàyà kúgbò ní pàmà wọ́n ní sọ́bà mú kí wọ́n máa fi pàmà tí sára àfáà sékùnrà ní òtò jẹ́ ní àfáàrọ̀ sí bí ọlọ́kadà ó kí ó tẹ́lọ ọkọ̀kadà sí kí wọ́n lálbàríkà fún báwọn kí lẹ́yìn wá ń fi kéwú se, náà ó fi ń wo ìhòhò mi olóbìnrin ìfi ń ta àwọn èèyàn jẹ lábẹ́ẹ̀bẹ́ annabi Sulaiman Allah subhanahu wa ta'ala sọ wáyé pé wà máa kafara Sulaiman annabi Sulaiman kò di kèfèrí o àṣẹ gbogbo ẹnikẹ́ni tó bá ti jẹ́ pidánpidán àṣẹ kèèṣe mùsùlùmí kọ́dà kọ́ máa lọ rí kíjímà ní kàbà lọ́sọ́ọ̀sẹ̀ àwọn nǹkan tíṣẹ́ ìtọ́nù fi ń tàn wá jẹ́ nínú ẹ̀ríyàn ti ń pidán tó mú dání iṣẹ́ sẹ́ẹ̀ ti mọ̀ wípé èyí tó fi débi tó déhùn jẹ̀máà kìí tó jìnà annabi sallallahu alaihi wasallam awambo ìbéèrè tàà fẹ́ bí bàbá ìmáàmù tó lò ní ismuli asami lọ́wọ́ tí ó bá ní ismuli asami kò sí tí ń jẹ́ bẹ̀rẹ̀ lọ́rọ̀bọ́wá kò jẹ́ kí mi o ismuli asami kò sí tí ń jẹ́ tí mo wí lóde lọ́rọ̀bọ́wá in tí ń bẹ̀rẹ̀ lọ́rọ̀bọ́wá ni wípé alismu ismullah ilẹ̀ anzor اسم الله الأعظم ń wá ka nǹkan látòkèdélẹ̀ lápẹẹrẹ amir wa fún mi wèyí wọ́n ní àfáà kan ní mọ́sáàsì ọ̀dọ̀ àwọn lọ́fẹ́ nìkan pé kó fún máa sàdúà wọ́n wá ní pé rúran àdúà wo ni ọládùà àtúra jama'a ó kàrìjànú lélé ó ní allahumma ya bá túta sí ẹgbọ́ rí ní ọkọ̀ náà Na'am Allah subhanahu wa ta'ala ma fi ara ní èmi àtẹ́yìn jama'a aljanna súnmọ́ èmi àtẹ̀yìn ju ìsọ́rùn wa lọ ṣùgbọ́n tíṣẹ́ rẹ̀ bá dé ta ni ó dùn dédé ẹnìkan sọ̀rọ̀ láìpẹ́ yìí nìbàdàn àwọn èèyàn kan sí kejì ni wọ́n pọ̀ tí wọ́n ń sọ̀rọ̀ páratẹ́ni yọ́ dáhùn ó ní tòun tòun o tó yẹ pọ́rọ̀ ẹ̀bọ bá ni ohun ò máa fà kankan bá dẹ̀ ìtọ́bọ́ mẹ́ ó ní tòun òun rìn pọ̀ ọ̀nà jìn ẹnìkan wọ́n sọ fún pé à wọn ọ̀nà ibi tí òun sí ni ọlọ́mọ́sí anírìn ní pàwìrì àbí àbí tẹ́yìn rìn sí lọ́fà ó ní òǹsárìn pọ̀ ni ẹni àwọn sọ pé àwọn afábá nǹkan à olóhàn jẹ́rí wọn o ẹni báyìí náà nǹkan olóhàn jẹ́rí wọn títí títí tí fá wọ́n wá dápẹ́ ẹnìkan fún ẹnìkan wá ń bá sọ̀rọ̀ wípé wàlọ́ ẹni ọ̀dà òun lójú pé wọ́n èso wọ́nàwọ́nà kò síbi tó wọ́n wọ́n lé wọ́n rí ọlọ́wà ní à jẹ́ pé alhamdulillah bẹ́ẹ̀ kóhùn sọ pé ọ̀sẹ̀ nìkan ìdọ́gbàdà yẹ́yì true àwọn àjẹ̀lú ìná ṣùgbọ́n àwọn arin iṣẹ́ wo ni ọwá máa ń lò àkọ́kọ́ ṣẹ̀ìtọ́n nígbàtí Allah subhanahu wa ta'ala ló ń kọ̀ ẹ̀mí ẹ̀ bàjẹ́ o náà pa sí nǹkan dàrú wọn lọ́wọ́ ń bọ̀ pẹ́ wọ́n ń dìrẹ̀ bẹ́ irọ́ bí olówó mi bí mo ṣe mí lò kì mí lọlẹ̀ ìkẹ́ rẹ̀ ni ìwọ ló ń ṣe fún mi rọ́bì kí n lè máa múfù láti bìkan síbìkejì si

làkókò ìyánnáhùn ajímẹ̀rin gbogbo wọn ní bá ti ajẹ́ ọlọ́rin ni òlèrí gbogbo tí wọ́n bá jẹ́ ọya sáyà bí o ní ìlà ìbáadàkà mẹ́nu olùmọ́kùlásí aya àwọn àfẹ́rú àwọn ẹrú rẹ̀ tòótọ́ tọ́ dásàlẹ̀ sànà wọn alìjẹnu gangan tí ó jẹ́ àwọn àrọmọdọ́mọ fúnṣẹ́ ìtọ́nù wọ́n pọ̀lọ̀ kánrin kése alọ́sọ̀rọ̀ sábà máa ń jẹ́ kẹ́mì wọ́n gùn pípọ̀ ọwá fún ẹni agbára àtẹ̀ṣákùlì kéèyàn ó lè máa yíra padà láti àwòrán kan sí àwòrán mi àdébísí pàkíyèsí wa àwọn nǹkan tí wọ́n máa ń chẹ́ǹjì síjú kí wá ní àwọn àlìjànú ìkọ́ àwọn èèyàn yóò á lè mọ́nà nasa sihir ìdán ò ní wọ́n kọ́ àwọn èèyàn jẹmọ́ra tí wọ́n bá ní ìdán ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà sọ lórí hakíkọ̀ rẹ̀ ṣùgbọ́n gbogbo ìpìlẹ̀ rẹ̀ náà kò ju mẹ́ta lọ wọ́n tí wọ́n kọ méje mẹ́jọ mẹ́sàn inú mẹ́ta náà ni a tún ti ń ní a tún tún kùn padà àlùjẹ̀nú yìí bí alọ́sàn sì sọ pé òun fún bàbá àwọn tó jẹ́ṣẹ́ ìtàn lágbára yìí tó náà hà náà máa rẹ̀ lọ ibi tí wà láàkọ́kọ́ ti dé ni wípé ọsàn sọ pé ìnáwó ìnáwó yàrá ọkùn huwa wà pọ̀bí ìlú min haifu látàrọ náà ọ̀tàtẹ́yàn bá ń fojú rí èyí ó lè gbáradì fún àbí òní gbáradì fún ṣùgbọ́n ọ̀tá láwọn tí wọ́n ṣe fojú rí wọ́n ṣe fojú rí wọ́n wá ní àwọn irinṣẹ́ tí wọ́n fi máa da àwọn èèyàn láàmú oríṣiríṣiríṣiríṣi òun làwọn irinṣẹ́ náà kódà ṣètò àtàmà rẹ̀ àwọn èèyàn wọ́n lọ máa wá ìrànlọ́wọ́ lọ sọ́dọ̀ wọn láti wá fi fa ọ̀rà síra wọn lọ́rùn ká mọ̀ sọ́wọ́ ṣètò ò lè ṣe ẹ̀dá kan lóore àfikún tó kú bàbá èèyàn wá gbára kan sọ́rọ̀ ṣẹ̀tàn o ọwọ́ arẹ́rìn bọ́ ọbẹ̀ ìrọ̀ bákan náà kò sì ní gbà láti máa hẹ́pù èèyàn àfitẹ́ èèyàn bá kọ́kọ́ lè sọ fún Allah subhanahu wa ta'ala pé èyí ní ìdí tí mẹ́lọ́dọ̀ rẹ̀ mẹ́ iníṣẹ́ ìtọ́wọ́ tó gbára ti máa gbóntọ̀ sí wọ́n wá ní àwọn takhilat àwọn nǹkan tí ó takùlà kẹrànà bí adama èsù àtàmà rẹ̀ jẹmọ́ bí ẹ bá bí ọ̀nà bí adama lóòjọ́ sẹ́nu àdó àdó lè gbà na èsù àwọn ọkọ̀ bẹ̀ntì ẹ̀ yóò máa sọ̀rọ̀ láti máa dùn ẹn tí ọ̀bọ̀ wá wọn lọ́sùn fàájà fẹ́yẹ kọ́ mà àdó ọmọ wa jọ lójú pé ha bàbá yẹn ní àdó kan ọ̀sẹ́ ni ó tó bẹ̀ tó lè fọwọ́ kàn lẹ́yìn bàbá wọn yóò dúnyà lónìí ṣé ọmọ àdéhùn tí bàbá ṣe wó tó fún ládùn bàbá lóhùn ní ìdí àdìjẹ náà wọ́n sì fún lánàá wàlákínà ṣayàwínà káfàrù yu'allimuna an-nasa as-sihr àwọn àjẹ̀nú yìí àní àti ya kèfèrí annabi sùlẹ̀mẹ́ ìsẹ̀ kèfèrí o wọ́n wá ń kọ́ àwọn èèyàn ní idán bóò ní a sì ń kọ́ wọn dídán bí adama ni alìjẹnà wọn a máa táàkì èèyàn láìsẹ̀ wọn gẹ́gẹ́ bó ti jẹ́ pé tọ́ọ̀gì náà bí adama náà ní máa kọjá gáràjì ní kan fún yẹn ní bọ́jú látẹ́yìn kí tọ́pẹ́ ètò ètò tó pé kí ni mo ṣe kí mo ṣe ó tún lè sáńkáfà wọ́n pa bọ̀dá kọ̀dá báyìí nínú kí n jí bẹ́ẹ̀ ẹ̀yà àbíyè gbogbo ẹ̀sí ìjá kọjú gbogbo orúkọ ń ta jọ́ sọ fún ọkàn sáàwù bá náà ni àwọn tó rí bá náà bẹ ń àwọn àjẹ̀mú bákan náà èyí tó rà bí ara mọ̀ sí sèèsì fi nǹkan ṣe ń bẹ́nu wọn ilé ibi tí a ń gbé oúnjẹ tó náà ń ṣe lọ tìrìsá ń tọ́ ni òun tọ́ nú ogi aljanu sí ń dáná lọ tiẹ̀ bẹ́ẹ̀ ń tọ́ bẹ́ẹ̀ jẹ náà ní tọ́ọ̀sì ó lè gbógun láti bẹ̀yìn nígbà míì ìṣkù máa tọ́jẹ́ wípé ṣé kò sí tọ́lọ̀ sí mẹ́rẹ̀ láyé tí ọ̀ jẹ́ pé àdánwò ní fún tí ọkùnrin bá rẹwà pọ̀ ìmọ̀ wà ní obè wọn náà tí ó takú pé ohun ọ̀fẹ́ àforí àfọrùn tóbìnrin bá sì rẹwà pọ̀ nínú wa náà ìbẹ̀nu wọn tí ó takú wípé wọn sáfẹ́ ṣùgbọ́n àwọn àyọdúnrẹ̀kẹ́ wá ń bẹ tó jẹ́ wípé fana wọlé ní àwọn àyọjúra bóò ní èsù ṣe mú àwọn bàbá wa tipẹ́tipẹ́ ń jọ tó jẹ́ pé dìísìn tó ń ti bí Islam ṣe dé tó àwọn tí wọ́n dàtọwọ́ wọn lẹ̀ kéré wọ́n tí ó sì kí ni tí wọ́n dàtọwọ́ wọn lẹ̀ kéré níjọ́ tí wọ́n bá fẹ́ múṣẹ́ ìtọ́ lọ́rẹ̀ wọ́n wà máa lọ àwọn ibi tó jẹ́ pé ó lè jẹ́nu àdójúgbó lábẹ́ gíra pàtà lákàá làwọn kan máa lọ bẹ̀ ó lè jẹ́lé tó ti da oorun ó lè jẹ́ ó lè jẹ́ orí òkè ó lè jẹ́ sálẹ̀ òkè ó lè jẹ́ ibi omi ńláwà ibi òkè wọ́n wà mú nǹkan jíjẹ èkúrú nǹkan ìkẹgbà o wọ́n lọ́bẹ̀ yóò lè gbé nọba yóò gbé bẹ̀ ó lè gbé síbi ẹ̀gbẹ́ o wọ́n lè gbé omi wọ́n wà lọ tó pẹ́ wọ́n wà wo nǹkan padà tí wọ́n bá rí pé bó sì wà náà lọ́wọ́ wọ́n rí wípé kò sí ẹ̀mí òkùnkùn kankan mẹ́wọ̀n ṣùgbọ́n tí wọ́n bá lọ báwọn tí wọ́n gbóúnjẹ tí nǹkankan jẹ́ tí ó sì rí pé kèé ṣe bí tí ẹlòmí ti lè yọ́ wá jẹ tàbí ẹran wá jẹ inú rí ó ti dùbá yọ́ mọ̀ wá gbé kiri lọ gbogbo tí wá ń gbé lọ yọ́ mọ̀ wá wé tí ń jẹ ń bẹ́ àti ọ̀jẹ́ tó bá láti pé ìkẹ́nísà ń jẹ ju gbogbo gbà ìtọ́lá ìkiri yà máa gbégbò lọ kápẹ́gbò ní jẹ kápẹ́gbò rẹ̀ ní jẹ yọ́ mọ̀ gbégbò lọ ńgbọ̀bá pẹ́ o lè stọ́pù olùgbékiri lọ́mọ tàbí kó lù àyà àkókò nàkí ní táìmù tí wọ́n bá gbé nǹkan lọ pé ìwọ́ wo lọ ń jẹ́ mílò ń jẹ́ àjẹ̀mọ́ wà dápé òun kòrùnfó ní lápẹẹrẹ ìwọ́ wo ní kòrùnfó òun ọmọ lágbájá báyìí tí ń pè ní àjẹ̀nù olójú mẹ́tàlá àbìwó méje ní pàkọ̀ àbìyẹ̀ ń tan ọlọ́wọ́ mẹ́ẹ̀dọ́gbọ̀n ọmọ abẹ́sẹ̀kọjú ẹ̀yìn yọ́mọ̀ wá yọ́mọ̀ kiri ọmọ adarí orun kí lọ wá fẹ́lọ́dọ̀ ọ̀hún ó fẹ́ mú ọlọ́rẹ̀ ni ojú ẹsẹ̀ ó lè mẹ́mí lọ́rẹ̀ ó kọ́kọ́lọ̀ rẹ̀ fárí ìlọ́báhùn yóò fàrí wá sì fẹ́ kó púpárá kó o sì jàwé ọ̀pọ̀tù ẹnu kó tó máa bọ̀ wọ́n jọ máa sọ̀rẹ̀ ṣe ń fira mi hàn ó lè rọrùn àtọ́bá fẹ́ rọrùn báyìí ló lè ṣe gbogbo tí ó mú sórí ibú lọ́dọ̀ ọlọ́run ni ọmọ wa kọ tọ́bá wá sí sáà yọ wà ní ọ̀rẹ́ mi kí ló ń fẹ́ gẹ̀ in tí mọ̀ ń fẹ́ ni pé kọ́ mi ní nǹkan tí ìbò òfin ráyàn eléyìí ò kéré ìmí o lè kó wọn gbàgbára fún wọn àgbẹ́kù fún wọn wà lẹ́kù mé ṣùgbọ́n yóò sọ fún bí ẹ̀kú yìí lọ́dọọdún ọgbọ́dọ̀ máa ka ẹ̀dì èèyàn bẹ́ẹ̀ ọ́ fún ni o kìí ṣe pókù tó kú títì tẹ́jẹ̀ ti gan nǹkan o yọ́mọ̀ wá fún ọba ìmí ó lè pé ọlẹ̀ ti pẹ́nu aláboyún o lò máa jẹ tó ọba ti lè máa wà fóòn lọ́sọ́ọ̀sẹ̀ o náà wà gbọ́bára lé ọlọ́ yóò á lè mọ́nà nasa sílẹ̀ lára rẹ̀ òun ni indian pè ní ọ̀fọ̀ aljannu fún wa ní nǹkan tó bá ti parí ogun ìtàn o gbọ́dọ̀ tó ma wí sí ni kọta sí bí ìgbè èèyàn ní ansẹ̀ ti lọ tí ọ̀wà ma nọ́mbà ẹ̀nì kankan nọ́mbà lọ́fọ́ ọbẹ̀ yọ́ ma tẹ̀ nọ́mbà lẹ́ọ̀kan sí kejì yóò fún wa ní ọ̀pọ̀ kóòdù nọ́mbà náà kọ́mà pè ìmí ìsìn bẹ́ẹ̀ yọ́ sọ fún wọn ṣùgbọ́n wọn ní ẹ́sà tó dúbọ̀ ọwà lọ kó lè jọ́rẹ̀ fún bákan náà àwọn náà ni àti máa mú àwọn tó bá ti gbà fún wọn yóò máa mú rìn àjò wípé jóun ò fi àwọn ewé tí ń bẹnu gbé jóun máa fi iṣẹ́ tí ń sin rọ̀ ṣùgbọ́n gbogbo ò ṣeé ṣe àfi pẹ̀lú àdéhùn tó ti ṣáájú ṣùgbọ́n àwọn àlìjànú yìí wọ́n ní kànú àwọn ní a máa dorí àwọn aláìmọ̀kan náà nàbí àdámà ní a máa dorí wọn rú kí ní a fi máa dorí wọn rú tí a bá ti rí nǹkan ní nǹkan àtọ̀nà tó bí ọ wọ́n wà fẹ́ jáyé ọmọ wípé ọ̀lẹ́lọ́lọ́ kò lè ṣerú nǹkan àwọn làwọn ṣe fún tọ̀nà ìṣesí náà kò sì kú ọ̀lọ́dọ̀ Yorùbá lónìí tọ́lọ́ ń bá ti ń pé kẹ́dà kan yọ jáwé èèyàn rẹ̀ lọ níbi owó lórí iṣẹ́ òòjọ́ rẹ̀ tí ń kó bá jú tí ń kó bá mú ṣáṣà bàtí ránṣà ní ẹ̀wọ̀rẹ́wọ̀rẹ́ mẹ́bá wọ́n gbé ọlá ń wọ́n wà gbójú ọdún àwọn àlìjànú pé ọ̀ ó nìkan ẹni tí ọba ibi ẹgbẹ́ rẹ̀ ti ń là yọ́ sàrí kú ibọ́bà lẹ́nu sẹ́yìn ṣùgbọ́n ta ní ń pin alọ́sọ̀tàrà nílẹ̀ Yorùbá gọ́ọ̀lìbà lè ń tọwọ́pọ̀ jù wọ́n èrí kí alásàtọ́ ọ̀fẹ́ nìkan ní yìí bóyá ń ṣe pẹ́pẹ́ fún kan fún ní o tọ́ jẹ́ tọ́lọ́ ó sì fàyọ wọ́n ni a ó ti ṣe nǹkan ní ìpara kan ní máa lò bọ́ bá sì màwé jẹgbẹ́ rẹ̀ lọ in tí wọ́n ma sọ náà ni wípé ó ti lo ogun sọ yìí èèyàn wá gbà nínú agbára sọ̀tàrà wípé in tó bá wù ní máa ṣe ọwọ́ amúdìdí ànábì rẹ̀ ó ní fásà kọ́rẹ̀láwòrì ànábì Sulaiman ní rọ́bì habili múríkan láyé mbàgì ilé àdìmì báyìí dákùn fún mi lọ́lá kan tó jẹ́ wípé kò sí ẹni tó tún lè nírú ẹ̀mà nínú àwátá àjọ ńlọ́gbà ìtumọ̀ kanu mi bá ti fún mi mọ́ wà láyé ìntùsímá tí ẹ̀rọ ìgbà ìjàmá mọ́ sí fún ọlá ìfẹ́ lómi mà annabi ọ̀rọ̀ nàbí Sulaiman ojú ẹsẹ̀ ọsàn sọ pé fásà kọ́rọ̀nà láwù mẹ́rin awárọ̀ afẹ́fẹ́ fún rùkọ́ láfẹ́fẹ́ pẹ̀lẹ̀kútù haifu asọ̀rọ̀ yóò máa gbé lọ gbogbo ibi tí bá ti ń fẹ́ ṣùgbọ́n ní sọ́tọ̀ àbíyá asàròyìn afẹ́fẹ́ yẹn pẹ̀lú wípé ánsífà ni wàlí Sulaimana riha ánsífà tán ìjírí abẹ́ tó lè ní àwọn àfáà ni ọ̀dà wọ́n ní túnmẹ̀ ní wípé afẹ́fẹ́ yìí nígbàtí ànẹ́bìsọ́rọ̀ bá fẹ́ travel tó bá fẹ́ gbéra afẹ́fẹ́ ọ wà ní gbìyànjú bí ìgbà tí plane náà wọ́ọ̀mù ara rẹ̀ yọ ọ̀nà ìtẹ́ rẹ̀ afẹ́fẹ́ wọ́n ma púra rẹ̀ púra rẹ̀ púra rẹ̀ bí ìgbà tí nǹkan wọ́ọ̀mù nígbàtí ọmọ bá ti wá gún àsòrí ìtẹ́ntán rùkọ́ yọ ọmọ wá gbé ilẹ̀ e ní jẹ́lẹ̀kẹ́ ìtúmakan asẹ́lẹ̀ wọn àrùn afẹ́fẹ́ fún tó pé afẹ́fẹ́ yìí bó bá ṣe wọn ànàbí sùlẹ̀mẹ́lá ní kọ́ máa kọ̀ntró rẹ̀ tó wájẹ́ pé ń kánjú lọ nìkan ni àásífà ni afẹ́fẹ́ bí jì ní púúrú ó ti rí ti lọ tó wájẹ́ pé kọ̀ kánjú ọkàn nájú lọ wéré ń bẹni afẹ́fẹ́ ọ̀rà máa lọ níwọ̀ntúnwọ̀nsì níwọ̀ntúnwọ̀nsì níwọ̀ntúnwọ̀nsì jẹ́mà tí kọ́mìnì ti ṣe plane ọba ṣe plane jáde oṣù ní plane ọgbà wọn ni àbọ̀dún نعم. ọ̀tọ̀nà tẹ́ ń fi lè epo sínú rẹ̀ táyà rẹ̀ o ní bí ó ṣe rí ọ̀tọ̀nà tẹ́ ń sẹ̀tún lọ bá la ọ̀nà àyìn tí ó wà onígbà tí ó fi kọ máàpù tí ó máa fi rìn wáyàrin inú rẹ̀ àgánú rẹ̀ gbogbo oríṣiríṣi àwọn nǹkan ẹwò ìgbà tí ó gbọmọ̀nà bí adama tó ń ti bẹ́ẹ̀ náà àtúnmà já lẹ́yìn ìgbà tí wọ́n sì kú wà láǹtán ọsàn wà ní olùkọ́ án àìfọ́sọ̀ ọ̀fẹ́fẹ́ la ní ṣùgbọ́n àwọn ẹ̀mà ń bẹ débi pé àwọn àlìjẹnu tí wọ́n bá sẹ̀ ìmọ̀ mú wọn dé mẹ́lẹ̀ سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب السلام عليكم ورحمة الله وبركاته.